ọmọ yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ yorùbá ẹ jí ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. bàbá rẹ̀ lórílẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá ní kò lè mú ní sí i. àlọ́ ti tó gẹ́ ẹ ò ṣe mọ́. ìrẹ́nijẹ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwùfẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyá tá a jẹ́. tó <laughs> ah, mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí lọkùnrin lóbìnrin lọmọdé lágbà nínú ilé yìí ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá Nation ètò kan tí ń ṣojú ọmọ Yorùbá káàkiri ayé ètò kan ní tí ń kìlọ̀ ìwà fún àwọn fúlàní wípé ó tó gẹ́ o ìtẹ̀fìyà jẹ yorùbá ó tó gẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ ẹ jájọ jẹ̀gbádùn ètò tí a mú wá lónìí síwájú ká tó máa lọ gbogbo àwọn àyè tá a máa ń sọ pé kẹ ẹ fọ́lọ̀ wa kẹ ẹ sọ̀sìkírábù fún wa ẹ má gbàgbé ẹ bá wa ṣe bẹ́ẹ̀ mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó tún ṣìṣọ́ wa tó ṣọ́ àtèmi àtẹ̀yìn di àsìkò yìí ọlọ́run náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mi ò ní bọ́pò lọ́lé olóró mi ò fẹ́ tọ́ iléyá kò mí kí n sọ dílé pẹ́. ìròyìn ayọ̀ kan ni mo fẹ́ fi ṣíde lónìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn tí wọ́n fẹ́ gba Yorùbá nation wọ́n ń tọra wọn ni mo kàn rẹ́rìn-ín mo gbọ́ díò kan ní àárọ̀ àná lẹ́nìkan sẹ̀ǹdẹ̀ sí mi ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ lárákùnrin náà sọ emphatically wípé ó dàbí parákùnrin yẹn jẹ́ lára àwọn mẹ́mbà Afẹ́nifẹ́re ló ń sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo pé fẹ́ gba Yorùbá nation ẹ kàn waste time ara yín ni ẹ wá sọ pé wọ́n ṣe five million signature ta ló rán wọn jẹ́ Bàjẹ́ Akíntóyè ló kàn lọ gbé jáde tiẹ̀ mo gbọ́ bọ́kùnrin yẹn ti sọ̀rọ̀ mo kàn rẹ́rìn you see lọ sí website eh, United Nations kó o tẹ Yorùbá Nation wá ní pé kò sí nǹkan tó jọ ń bẹ̀ lọ confam àwọn tó ní tó ní United Nations ó sọ iye department tó wà ní offices tó wà ní Yorùbá tó wà ní eh, United Nations ó ní kò sí Office kan tí Yorùbá Nation ti sub submit anything sí níbẹ̀ rà ó sá condemn Yorùbá Nation ẹ̀ ó láriwo lásán ní gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ Yorùbá Nation pa ó we are all wasting our time See, ẹ̀kọ́ ń waste time ara yín instead kẹ́ ẹ fọ́lọ̀ nǹkan táwọn afẹ́nifẹ́re sọ kẹjẹ́ ká dìbò tàbádẹ́ dìbò tán a máa restructure nàìjíríà restructure ìlànà ó sàṣọ gbogbo ẹ̀ lókè kó pẹ́ <laughs> ni mo rí write up kan inú mi dùn nígbà tí mo rí write up yẹn ìdí ni pé mo ó máa wù mí kí ẹni tó sẹ́ndì ọ́díò yẹn sí mi kó tún sẹ́ndì fídíò yìí sí ẹni tó sẹ́ndì ọ́díò yẹn sóhun kó sẹ́ndì fídíò yẹn sí wọn ẹni tó kọ àpilẹ̀kọ yìí ó ní ọ̀gbẹ́ni Rotimi Akande láti New York àwọn ni àwọn yẹn mọ̀ nípa ẹni yìí mọ̀ tìfun tẹ̀dọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti àwọn àjọ àgbáyé tá a mọ̀ sí United Nations mi ìwà lè sọ o bóyá ẹni tó pè yẹn bóyá ó máa debunk ntẹ́ni sọ àti ìmọ̀ máa yẹn bẹ̀rẹ̀ wípé the only problem is that the Yoruba nation now are getting processed by the United Nations and the United Nations has asked the Yoruba nation to notify Nigeria government to start negotiating which could result in Yoruba nation settling for a regional parliamentary system. tẹ́ bá wo ọ̀rọ̀ tárákùnrin sọ èèyàn mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àtẹnìkan náà jọ sọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ 2023 ló wá sọ pé but the only problem ni pé ó ṣúọ̀ pé Yorùbá máa gba Yorùbá nation before 2023 ìdí ni wípé ó ní àwọn United Nations ti bi Yorùbá léèrè wípé kí wọ́n lọ kọ lẹ́tà kan fi inform government lórí Yorùbá Nation kí dẹ̀ ni bàbá Bánjí Akíntóyè ṣe láìpẹ́ yìí ó kọ lẹ́tà sí federal government lóòótọ́ lóòótọ́ ìbẹ̀rẹ̀ yìí ló jẹ́ kí n nígbàgbọ́ sí mẹ́sẹ̀gì tẹ́ni ikọ̀ ìbẹ̀rẹ̀ n tó kọ́ fi bẹ̀rẹ̀ yìí tí mo dẹ̀ rí pé bàbá Bánjí Akíntóyè ti take action yẹn lóòótọ́ wọ́n ti kọ lẹ́tà sí federal government wípé Yorùbá fẹ́ lọ a fẹ́ declare Yorùbá nation so definitely in tí bàbá yìí ń sọ yìí very correct ẹ jẹ́ a máa bá a lọ ó ló súnmọ́ kó jẹ́ pé before twenty twenty three tó ń sọ yẹn pàápàá Yorùbá nation àwáyé wípé United Nations gan wọ́n lè ti lọ́wọ́ sí kí yorùbá nation ti wáyé ìyẹn ni pé yorùbá nation àwa lọ wọ́n wá lọ dá parliamentary system tí wọ́n lẹ̀ ní regional ní region yorùbá ní region wọn which will cancel the presidential election that is twenty twenty three which will cancel the presidential election and eliminate the costly senate and house of representatives for the parliamentary government, which will then produce a prime minister and non-executive ceremonial president if any at all. ẹni sọ pé for the main time torí ibi tọ́rọ̀ yẹn dé sìn most likely kí wọ́n pa wọ́n láṣẹ pé regional government ṣe ní kẹ́ lọ fọ́ọ̀mù náà kẹ́ ní parliamentary regional system ẹ jẹ́ kí yorùbá sì dádúró tiwọn pending the time tó máa fi create a nation and instead fún wa lọ ní president prime minister ni wọ́n máa ní south west region kìíní kan region àwa pending the time tó máa fi create yorùbá nation most important is that is that the united nations security council lẹ́ẹ̀kan sí most important is that the united nations security council it set to approve the Yoruba nation's petition for independence because wọ́n ní pé pàápàá jùlọ àwọn àjọ àgbáyé tí wọ́n jẹ́ àjọ aláàbò Security Council United Nations wọ́n ní wọ́n ti ń gbé wọ́n ti ń gbáradì ṣètò wọ́n ti ń gbáradì láti ṣẹ́ẹ̀tì láti ṣẹ́ẹ̀tì Yorùbá nations pé wọ́n ti pé wọ́n ti àpúrúfù petition yorùbá nation already kí wá ló kàn àjọ àgbáyé mbẹ ẹ gbọ́ kí ló kàn security council níbẹ̀ ẹ gbọ́ dì ó ní ó ní for independence because ìdí rèé o the yorùbá nation has crossed two of the three steps to get to get the united nations security council's approval nínú ọdún mẹ́ta nínú conditions mẹ́ta tí wọ́n gbé sílẹ̀ pé wọ́n á fi create united eh, yorùbá nation wọ́n ní yorùbá yorùbá nation ti already cross méjì nínú ọdún sí yẹn yorùbá nation ti already qualify fún méjì nínú ọdún sí yẹn àwọn conditions méjì mẹ́ta tí wọ́n fi lè dá fi lè gba yorùbá nation wọ́n ní yorùbá nation ti cross méjì nínú mẹ́ta that is àti meet conditions méjì nínú conditions mẹ́ta hmm. kí láwọn conditions náà ni wọ́n ní which means if Nigeria government cannot negotiate with the Yoruba nation the United Nations Security Council will come to defend the Yoruba nation like they did in Libya if the Nigerian military try to attack or stop the Yoruba nation from independence after being granted independence by United Nations General Assembly. Wọ́n ní pé ó súnmọ́ o kí Yorùbá nation dúró. Ìdí ni pé nígbàkigbà tí National Assembly United Nations ìyẹn nípa àwọn àjọ àgbáyé àgbáríjọ gbogbo wọn tó bá ti lè approve yorùbá nation pẹ̀rẹ́ tí nàìjíríà gọọmẹ̀ntì bá fẹ́ àtáàkì wọn wọ́n ní àwọn security council united nations máa dúró lẹ́yìn yorùbá nation láti gbèjà wọn torí pé àyàfi tí nàìjíríà gọọmẹ̀ntì bá lè negotiate bóyá bíi kópa àwọn bàbá bá jẹ́ akíntóyè jókòó kó bá wọn sọ̀rọ̀ pé ẹ jọ ẹ má lọ gbogbo ntẹ́ ẹ fẹ́ ká ṣe a máa ṣe é fúlàní a máa pe gbogbo wọn padà tàbí kákólógun kan pa wá pa wọ́n dànù àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní tí yorùbá nation bá gbà bẹ́ẹ̀ tí nàìjíríà gọọmẹ̀ bá wà èébù láti negotiate pẹ̀lú wọn àyàfi yẹn pé tí yóò bá ti sí yẹn tí wọ́n yarí pé lílọ níṣẹ́ wọ́n ní nàìjíríà gọọmẹ̀ntì ò lè ever attack yorùbá nation lẹ́yìn tí national assembly eh, general assembly united nations bá ti approve wọn ìyẹn ni pé tí wọ́n ti approve pé wọ́n ti di odindi country tá a ti di country as a Yorùbá nation now ẹni ẹ wá sọ pé gentlemen the twenty twenty three presidential election might truly not take place at all you can bet on it láti gbọ́ báyìí ọlárakùnrin tóun bá sọ̀rọ̀ àbí ẹ̀yin èèyàn tóun bá address ẹ jẹ́ ká sọ fún yín o pé ó ṣeé ṣe o kí ìbò 2023 tán fẹ́ dìyẹn má wáyé o rárá rárá àtọ̀ ó ní kódà òun lè bá bẹ́ẹ̀ tiẹ̀. The Yorùbá nation has passed two important steps to succeed ó nítorí pé Yorùbá nation wọ́n ti ọ̀nà nínú mẹ́ta wọ́n ti ní qualification méjì nínú qualifications mẹ́ta àwọn qualifications yẹn wá rí ó ní one they have been verified to have not promote their agenda with violence at all ó ní látijọ́ àti ń kóra wa kiri káwa jókòó studio ká fọ́ńbù káwọn tó ṣe rálì ń ta kí wọ́n lọ ṣe rálì wọn kán gbé plákàdá fẹ́ gba yorùbá nation ní wọ́ọ́rọ́wọ́ aṣọ òyìnbó kan á ní wọ̀wọ́n ti kálé àjẹjẹ́ ti kalè wọ́ọ́rọ́wọ́ àti jẹ́jẹ́ la fi ń ṣe ó nítorí ìdí qualification àkọ́kọ́ nìyẹn ó ní the main reasons the Biafra movement was denied by the United Nations and banned from ever being considered is their violence and threatening violence. ó ní nǹkan tí Yorùbá nation fi qualify àkọ́kọ́ ni pé àwọn kì í jà wọn kì í búyàn wọn kì í báyàn jà wọn kì í gbébọn wọn ń dáná sun kankan ó ní n tá a wá sọ yìí ni àwọn Biafra ní lọ́wọ́ jàgídíjàgan tí wọ́n ní lọ́wọ́ yẹn ó nídìí nìyẹn tí united nations fi báàlù wọn pátápátá pé a gbọ́dọ̀ gbọ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ìyẹn biafra nation. ọdún sẹ́lẹ̀ kejì qualification kejì rèé o the yorùbá nation had proven that the some the, uh, that some northerners had carried out bloody and deadly violence culpable homicide uh, genocide on Yoruba ter territories and our people. Therefore, after the approval of the United Nations Security Council, which is the last and third order in December, Yoruba nation will, get, will be granted protections after the General Assembly vote for Yoruba nation's petition for independence and thus be protected from the Nigerian military. Wọ́n ní pé ẹlẹ́ẹ̀kejì ni pé ìdààmú yorùbá lọ́tún lọ́sì a ti fi hàn àjọ àgbáyé united nations nípa pípanirun táwọn fúlàní ṣe ní ilẹ̀ yorùbá àwọn àrèwà àwọn haúsá ilẹ̀ ilẹ̀ haúsá pípa tí wọ́n ń pa àwọn yorùbá ní ilẹ̀ yorùbá wọ́n ní a ti fi hàn àwọn united nations wọ́n dẹ̀ ti gbá wọlé gbogbo ọ̀nà láti gbà láti fi hàn wọ́n dẹ̀ ti gbá wọlé bẹ́ẹ̀ wọ́n lélẹ̀ ló wá ọdún kẹta láre o tí yorùbá ò tí cross ọdún kẹta yẹn ni pé by december united nations lè pass yorùbá nation tí wọ́n dẹ̀ lè yan security council ìyẹn pé united nations security council láti lọ ṣèdáàbòbò fún gbogbo yorùbá nation nítorí wípé yorùbá nation ti fi hàn gbogbo ayé wípé àwọn àrèwá o pípa ni wọ́n ń pa àwọn yorùbá ní orílẹ̀ ilẹ̀ yorùbá ní erékùṣù ilẹ̀ yorùbá káàkiri ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹta ọdún kẹta tó kù ká cross ó ní kí united nations wá by december kí wọ́n pronounce yorùbá nation lẹ́ni yẹn fi sọ pé pẹ̀lú méjì tá a ti pass yìí àkọ́kọ́ àbáyànjà wọn ò pa ẹnikẹ́ni àgbébọn gbogbo wọn mọ ẹ ṣe é ṣe rálì àti táwa náà fọ́ǹbù stúdíò ẹ mọyẹ tó ń sọ̀rọ̀ pa Yorùbá nìṣọ̀ àṣẹ gbogbo ń tà ń ṣe yẹn àṣẹ wọ́n ń rí wọ́n ní ká fẹnu sọ̀rọ̀ káwọn èèyàn wá dẹ̀ rìn káàkiri àdúgbò kán lọ máa sọ pa Yorùbá nìṣọ̀ ni pé àjà àta pẹ̀lú ẹnikẹ́ni àti páàsì lákọ̀ọ́kọ́ wọ́n ti rí wa pé we are non-violence kódà ńgbà tí wọ́n àtàkì àwọn ọmọ wa wọn ò retaliate níbi oṣù méjì sẹ́yìn ìsìn làwọn ọmọ kan lọ wọ́n lọ ní bí Ọ̀ṣun state wọ́n kò bí ẹ̀dẹ ẹ̀dẹ náà ni ni wọ́n lọ polówó Yorùbá nation nílùú tó tẹ̀lé làwọn Fúlàní lọ ni wọ́n lọ ni wọ́n lọ ibalate fún wọn wọ́n ṣe wọ́n léṣe kódà ọ̀pọ̀ ẹni méjì nínú wọn àwọn ọmọ yẹn ṣe fídíò ni wọn torí ẹ̀ dá padà fún fúlàní o so so far kódà Sunday Igboho ìwà tó wù ní ìgbà tí wọ́n wá fọ́ ilé ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ ìtàfù tọmọkùnrin yẹn grant ní day one tí wọ́n release ẹ̀ bóyá bíjọ́ kejì jọ́ kẹta tó bá gbogbo òlù sọ̀rọ̀ nínú ilé ó sọ mọ́rọ̀ ń bẹ̀ pé kì í ṣe pé òun ò ráwọn tí wọ́n wá nígbà tóun jáde ó ní bóun ṣe wò wọ́n rè tóun dẹ́yìn kọ̀ wọ́n tó dẹ́yìn kọ̀ wọ́n tóun wò wọ́n ó ní ṣùgbọ́n tó bá pa ẹnìkan péré nú wọn wọ́n máa proscribe yorùbá nation ni wọ́n sọ pé apààyàn ni wọ́n mo gbé fún Sunday Igboho làákàyè jà lórí ẹ ó wà nínú ìṣòro ó dẹ̀ tún sí ìrántí gbogbo yorùbá láìpẹ́ ni wọ́n ná proscribe ipob bó tiẹ̀ ti hùn kò jẹ́ pé miyẹ́ ti àlà wọ́n celebrate àwọn ni despite gbogbo nǹkan ti ṣe wọ́n celebrate wọn ni wọ́n wá ní pé tó bá pronounce yorùbá nation lẹ́nìí ní december tó súnmọ́ kan pronounce ẹ̀ by december tó bá wá ṣe bẹ́ẹ̀ united nations máa kó united security council wá láti protect yorùbá nation ẹ̀ débi wípé àwọn náà tó lè wá sọ pé àwọn tó wá encroach àbí gọ́ọ̀mẹ̀ntì tó wá attack wa. <laughs> wọ́n ní the only thing tó kù nù nǹkan mẹ́ta the only thing nǹkan kan ṣo tó kù kan fi pronounce yorùbá nation ni pé kí national assembly pronounce ẹ̀ kán dẹ̀rọ security council wá sílẹ̀ yorùbá láti wá protect yorùbá nation. <sighs> ẹni yẹn ní except if the Nigerian government can negotiate a regional parliamentary system to to grant each region autonomy so that taxes and port dues collected in the Yoruba territories will no longer be sent to the north. However, proceeds from all natural resources all over the country will still be shared, but agriculture and domestic commerce gains will no longer be shared. I can continue, but I will stop here. Anybody that wants more details can contact me Then the man gave out his number, but unfortunately, the number is not here. And his name is Mr. Rotimi Akande from New York. Ẹni yẹn sọ pé Yorùbá nation wọn ní announce ẹ ní àyàfi ntọ́filẹ̀ announce ẹ ní àfi tí government of the day yẹn ni pé government tó wà ń bẹ̀ yìí tó bá lè pe àwọn tí wọ́n wà ní charge Yorùbá nation tí wọ́n bẹ̀ wọ́n wípé ẹ jọ ẹ jẹ́ kó jẹ́ regional la máa create ẹ jẹ́ ká ṣe region parliamentary irú tó fi jẹ́ pé Central National Assembly la ní ẹ jẹ́ ká ṣe regional parliamentary then kí regional government wà kó jẹ́ pé instead of ìbò 2023, twenty three a máa kàn yan prime minister kádẹ̀ ní ceremonial president then kẹ́yìn kóníkálùkù gbogbo ilẹ̀ yorùbá kó lọ máa ṣèjọba ilẹ̀ ibo kó máa ṣèjọba ilẹ̀ haúsá kó máa ṣèjọba ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa àwọn nǹkan tó bá jọ mọ́ nǹkan ọ̀rọ̀ àlùmọ́nì tẹ nílùú yìí kó jẹ́ ilẹ̀ máa máa dá pé instead kó jẹ́ pé ti máa kó dàbújá ó ní ó kàn máa jẹ́ pé n tó bá jọ mọ́ pé federal gbogbo àjọ ni nìkan ṣoṣo náà ló jẹ́ pé tó bá wà state oníkálùkù ló máa fi ránṣẹ́ sí federal máa yẹn láyà fi tí wọ́n bá bẹ yorùbá àwọn tó wà nítajì yorùbá nation tí wọ́n bá gbọ́ sáàdẹ̀ máa gbọ́ ṣá orin tá a fi wọlé ṣẹ́gbọ́n tó nìyẹn wí <laughs> ó ní yorùbá nation la fẹ́ ó lọ́mọ òdua kí lẹ fẹ́ o yorùbá nation ni ó láàbẹnikẹ́ni lọ ká dá dúró la fẹ́ tó bá jẹ́ kórìí yẹn dóòtọ́ ìtọkùnrin sọ ìjọ tí lánàá tí mo rí a àfi bí ẹni pé ó ti gbọ́ nǹkan tárakùnrin yẹn sọ bí tí mo kà jáde yìí mo sọ orúkọ nítọ̀hún New York náà wà ó Rótìmí Àkàndé àbí náà porúkọ ara wọn o yes olúwa Rótìmí Àkàndé from New York kódà Instagram wọn at at golf Rótìmí Àkàndé at golf Rótìmí Àkàndé from the Instagram eh, handle wọn a lè rí a lè rí contact wọn dáadáa ń bẹ̀ so ẹni bá fẹ́ mọ details dáadáa lẹ́nu bàbá yẹn ẹ wá nọ́mbà wọn kẹ́ pè wọ́n àdírẹ́sì kan ni n tí wọ́n kà yìí ní mo mọ̀ pé gathering kan ni wọ́n ti ṣerú àdírẹ́sì ẹnìkan ló kàn send ẹ̀ sí mi ìgbà tí mo kà á mo kàn fi ẹni tó ṣe ọ́díò yẹn mo kàn fi rẹ́rìn-ín ni ẹni yìí ojú ibi tó jókòó sí ló ṣì wà kò yé rárá nàláì na nàláì ni wọ́n máa ṣe ní agbára ọlọ́run tá a máa fi gba yorùbá nation fáwọn tó wá ń bi èmi léèrè níjọ́ kìíní àná pé ẹ tá a bá gba yorùbá nation torí mo sọ pé ẹnìkan pè mí wọlé tó ń bi mí pé àti ìtò gba yorùbá nation kìíní kan kìíní kan mo ní ẹ̀sàmpù kan tí mo fẹ́ fi hàn wá mo rò pé fídíò yẹn àwọn ará oko kan wò ó ni wọ́n fi kó kinní yẹn jáde àṣé àwọn haúsá àwọn arẹwà eh, àṣé wọ́n máa ń wálẹ̀ yorùbá láwọn abúlé wa wọ́n á lọ ra ata ata wọ́n á lọ rà wọ́n á wá rí pàkéjì ẹ̀ wọ́n á wá gbé wọlé bíi pélé haúsá làwọn ti ń gbé bọ̀ wọ́n á wá tà fún yorùbá wọ́n á gbé lọ my twelve ẹ̀yin ará èkó tẹ́ máa lọ ra ta my twelve jẹ́mọ̀ pátá tẹ́ ẹ̀ rà kì í ṣe ilẹ̀ haúsá ló ti ń wá àwọn ará fẹ́ rí chip lọ́wọ́ yorùbá ló lábúlé wọ́n wá lọ tà lọ́hàn lọ́hàn fún àwọn ará my twelve àwọn ènìyàn wá jáde wá ṣe fídíò wípé àwọn tó ń sọ pé àti tó gbalẹ̀ yorùbá irọ́ ni o wọ́n là ń gbin ata gidi tààrà wọ́n fi gbogbo ẹ̀ wọ́n fídíò gbogbo ẹ̀ bó ṣe lọ súra apá kan dẹ̀ nìyẹn lásán nínú ilẹ̀ yorùbá tá a bá wá wo oríjì ọ̀rìjì ọjọ́ ibi tí yorùbá wà n tó ní kálukú ń gbìn ní éríà ẹ̀ àtàtò yọdún o ẹ wo ohun tí mò ń sọ rèé. Ṣẹ́ǹgbọ́ we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́ òun la ti ń ṣe láìfù yìí ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn àwọn máa lọ́ọ́ tún tà gbogbo wọn tó ń sọ wípé. ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé three five four thousand làwọn máa ń ta pẹ̀rẹ̀ kò tá bẹ́ẹ̀ ní ìgboro lọ́dọ̀ wa ta ten thousand forty thousand ìgbà mí ah, eight thousand. ṣé ń gbọ́ iye tí wọ́n ń tà ní. àwọn fún haúsá yìí máa ń rà ní two eh, three thousand four thousand bọ̀tẹ́ bá fẹ́ lọ rà ní my twelve báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ní ọmọ máa ta fún yín ní fourteen thousand eight thousand awádẹ́lá ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ní a dáko a ṣàgbẹ̀ ẹ máa bá ń ṣí ẹ̀ ẹ gbọ́ ẹ gbọ́. tọ́rọ̀ bá di pé a lórí iyán àgbẹ̀ lónìí Yorùbá lónìí. ṣé ń gbọ́. so tá a bá fẹ́ bí ipá kì í ṣe kankan àgbẹ̀ lónìí lọ́wọ́. ṣé ń gbọ́. so tọ́bọ̀ yẹ pé nípa ọ̀rọ̀ alákadé àwa la ṣé ń gbọ́ àwùjọ olóore kankan tó ń ṣe wá ẹjẹ́ kan máa lọ kó ní kálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ẹ máa bá wa share kẹ́ máa bá wa like like love share ẹ máa bá wa share kẹ́ máa bá wa pín káàkiri ẹ share gan kó máa káàkiri gbogbo àwọn ẹlẹ́nu òṣì tọ́nítà bá dá dúró ṣáà lè dáko ah. kí la fẹ́ jẹ ṣáà lè ṣàgbẹ̀ ẹ ti rí Tomato. làlúkà ń jẹ ẹ ti rí àlúkà ń jẹ tòmátò ẹ ti rí ẹ ti rí àwọn èèyàn mi iron lady ọjọ́ ọ̀dàn ah. tòmátò náà ń jẹ yìí ẹ ti rí ẹ̀yin tẹ́ láàní tòmátò ọ̀dọ́ wa náà ti wá ń koná ló ń ta lówó gelemọ fún wa ìwọ tó bá fẹ́ rà kọ́ńtàtì mi màá fún ẹ ní. ẹ ti ráwọ̀ èèyàn mi iron. àwọn tí wọ́n sọ pé ilẹ̀ yorùbá ò lè dá dúró kí la fẹ́ máa jẹ ata tí haúsá kó wá látòkè òkun láti ilẹ̀ òkèrè òun náà ni à ń lò ṣe ríran o láti mo òwe lẹ́lẹ̀ mo òwe tó ti sún nínú Ogun State òwe bàfò Ogun State bẹ́ẹ̀ bá dé yewa àìmọye bẹ́ẹ̀ lẹ́bàá o bẹ́ẹ̀ bá dé ẹ̀gbá àìmọye táwọn náà ń gbìn bẹ́ẹ̀ bá wá dé gbogbo Ògùn state mo sọ yẹn bẹ́ẹ̀ bá dé ilé Ọ̀yọ́ state tẹ́ bá dé Ondo state tẹ́ bá tẹ́tẹ́ rondo state tẹ́tẹ́ ẹ̀ má sọ yẹn mọ́ wọ́n bá sọ pé lówó kòkó Ondo ló wà àwọn nǹkan àmúṣọrọ̀ ilẹ̀ Yorùbá kan nìyẹn lọ́tọ̀ kòkó àwọn seaport wa lóríṣiríṣi nǹkan àwọn seaport wa lóríṣiríṣi ẹ mọ ìtàn pa ń bẹ láti wá fi yé wa pé kò sí rọ́ńbẹ̀ kódà àwọn náà mọ̀ a rí àwọn kọ̀ọ̀kan tó rí wọn pé nílẹ̀ haúsá tí wọ́n mọ ìtókàn tí wọ́n mọ̀ pé tó bá jẹ́ kó oníkálukú pín wọ́n mọ̀ pé oníkálukú ló ní tó ní ṣagbára ṣùgbọ́n náà tó ní nǹkan kan although in regional form lọkùnrin ìfisọ́ but àwa sọ pé rárá a region a whole country la fẹ́ ẹgbọ́n bọ́kùnrin ṣe pin fúnra ẹ̀ ló yàdá ti tó pin he confirmed it pàápàá wípé láti twenty fourteen amalgamation yẹn ti parí kì í ṣe Yorùbá Haúsá ni o tọmọ Yorùbá mi lanu sọ̀rọ̀ pé yéègbá ni ètò ìlè jíire yéègbá ni ètò ìlè ẹjẹ àwù mò ń bọ̀ ẹ̀jẹ̀ gbọ́ tọkùnrin yẹn sọ The honest truth to me is simple that we can accuse each other, we can point fingers. The question is who is actually better off? I'm a northerner, I'm from Kano State, and I have been accused by colleagues and brothers in a very civil political discussion of dominating the polity, dominating the economy, and dominating the security. So I asked the question if I dominate the polity, I have the president. Yes, I have the executive council and appointees that are constitutional, just like every other state. But what is my economic situation? And what is my security situation today? So the question is, is it working for me if I dominate somebody? It's not. The question is, look at all the indices of development. The North today is actually worse off. Security, education, prosperity, development, I don't know. What have you? The North is not very well positioned. In fact, other part of the country that have been pushed off in opposition space have managed to organize themselves into a survival mode and come up with a credible economic and development model. So I will say to you that look, I think this country need to be reviewed and I think need to be fairly and equitably structured. I've always advocated for what I call development federalism. Development federalism, in my view, is a consensus by the six regions and Abuja to create a development template over time and devolve power gradually to the regions and to the states. The truth of the matter is we all need to go back to our states. If all the states are working, the federation will be working because development is not in isolation. Everywhere you go, it's either a local government or the state. So if you devolve power to the local government and to the state, and then create an economic investment template in the form of development federalism, which basically bring the potential of South-South to be an oil and gas hub in Africa, we will stop importing petroleum products. We will stop importing things that we should be exporting, and we will become net exporters of that product. The Southeast, we all know, are very ingenious people with technology, manufacturing and trading. Please let us invest heavily. Let us leverage on our resources to and raise the capital to invest heavily in manufacturing so that we don't import things from India. We don't import things from China. We import and we produce these things we need for agriculture and for our transportation and other industrial machinery in the East. It's doable. I've been to Newi, I've been to the industrial hub of Aba. I've seen what the East can do. We will be proud to say, made in Aba, produced in Aba, made in Nigeria. And we will all be proud citizens. And the economy of the East will be a net contributor to the center. The same thing with the Southwest. Southwest dominantly is a manufacturing and marine economy. Singapore is exactly like that. And therefore, if we develop the marine economy, the ports, and the manufacturing base of the Southwest, we will be net exporters of goods and services and service providers in marine, and therefore the Southwest economy will become net contributor. If you take the three regions of the North, Central, East, and West, and you take the three countries of Cambodia, Thailand, and Vietnam, our economy is almost the same thing. So, and these countries are booming individually. If you invest today in these regions, in agriculture, agro-processing, and organized market with the standards for export, standard for feeding Africa. We're even lucky that the African continental free trade agreement is in effect. We have the whole of African market to ourselves and the world. We will be one of the richest regional zones in Nigeria. Therefore, the North will now become net contributor to the center. And Abuja can maintain our sovereignty, can maintain our identity, can maintain our defense, can maintain our currency, and we raise the flag. Now I am saying honestly, the structure of this country is not working. I don't want to be accused even when I am suffering. I want my people to wake up and rise up and feel proud, just like every other Nigerian will feel proud when that sense of ownership is created. We should review. After all, the amalgamation has expired and the constitution is being reviewed by the National Assembly. So the question is, what is the process? Now there are three different dynamics going on. The first one is the National Assembly has set up a very, very credible committee reviewing constitution. The question is, can they change Nigeria to a point where they can change the such that the structure can say, we don't want two bodies in the National Assembly. Can they do it? We want to save cost and have only one unicameral body. Can they do it? So can they meet the aspiration of this change? citizens waking up advocating for change in an undemocratic way is not where we want to be. So the government of today should actually honestly review its position and the National Assembly, as I said, with the political parties, both PDP and APC as the major parties and other parties, to sit down and say, how do we do this peacefully? We all love each other. We all are Nigerians. We all respect each other. At individual level, we all are friends across the whole country. And honestly, everybody wants to have a giant, functional, proud country called Nigeria in Africa. Not only Nigerians, the whole black are looking up to us to leadership. We are better up together, but we need to have a functional structure. If there are several other people up north who have views such as yours, then they ask natural question. So why are you not speaking up? Are they actually talking to the presidency to understand that, look, this is what people hear, this is what people feel, this is what people think should go on if we need to pull together as one? Well, I, I think honestly, this is a process. This is an evolutionary process for us in the North. You know, I mean, uh, uh decades back, if I sit down here and say to you that, once this country is restructured, if I go back to Kanwa, I probably will be, uh, you know, stoned or, or, or harassed. But I can tell you now that the reality of the country's structure is down on everybody that it's not workable. And this is one of the factors that made us realize all of that. We used to think that it is about getting a super leader, a credible leader that can move this country forward. And we actually bask in the Europia of, oh, he is our president. And I think in history of this country, there was never an individual, and there still has not, we haven't had one, that has enjoyed the support of the ordinary people, that has raised the hope of everybody, that has the credibility to say that his individual credibility will rub on the country leadership, than President Muhammadu Buhari. And the North rooted for him for decades and spent money and time and invested so much in his becoming the president of this country. Today, we are discussing all the challenges the country is facing under the same President Muhammad Buhari. So we are coming to the realization that it's not about individuals now. It's about the system. It's about the fact that the system is cobbled in such a way that there is what I will call a pull him down syndrome. There is internal squabbles for power and positions. There are forces working counterproductively for the way the country move forward. And all of those forces emanates from those regional dynamics. The sense, real or otherwise, of marginalization, the sense of domination, the sense of um, um, opportunity and patronage is uh, skewed to one part of the country or one ethnic groups. And all of these perceptions are becoming reality in our life. Reality in the sense that there are examples we can show. Another most important thing was that the president was perceived to be, like we said, a general, but also a very, very credible anti-corruption crusader. He has stated this, he has demonstrated this, he has lived this. And now we are witnessing that the system can actually leak and can invite people who can actually <laughs> be marauders that can wreak havoc on the system. Unfortunately, the president's capacity and individual integrity did not stop all of that. So we are coming to a point where we are saying, you know what? It's not working anymore. And I'm not alone in this. I can assure you. Are you making there excuses? Are, young are you are you making excuses? Are coming to a point of saying, look, it's not working. Opa ṣùgbọ́n mi ò fẹ́ ká pé lo ṣe o pe ju yẹn lo omo o. ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ yẹn sì wípé nígbà tí ẹni wà ń yìí fẹ́ wọlé ìyẹn ni láńlọ́ọ̀dù àbújá ń gbà tó fẹ́ wọlé ó ní gbogbo èèyàn ló dá lójú wípé tó àtẹ tó ń mọ̀ pa anti corruption lóde yìí à ń rí lára ẹ̀ kò kò kò ń kówó jẹ kódà oníkálukú rún okun apásí ránṣẹ́ sí láti jẹ́ kó di president ó ní bẹ̀tìgbà tó di president ọ̀ńkọ́ kí ni ń tà ní bóníkálukú ṣe gbọ́kànlé tó oníkíló wá padà ṣẹlẹ̀ ó ló yà wá lẹ́nu pé ìjọba ìgan ni corruption wa ló wá pele mọ́ fún jù ọlọ́run akúkú ṣàánú wa kò sẹ́ni solution nínú ọ̀rọ̀ wa jù pé look bọ́kọ̀rọ̀ yẹn ṣe sọ look is no more working since 2014 wọ́n kọ́ síbẹ̀ náà pé amalgamation yẹn o tó bá ti hundred years kọlọ́múdọ́mù yẹn gbé ọwọ́ aṣọ bẹ́ẹ̀ o wọn ṣe bẹ́ẹ̀ o lágbára ọlọ́run ọba ń tá a àdúrà mi sọlọ́run ni pé kó rí bẹ́ẹ̀ by that December I am expecting them to come. n tó kọ́ dùn mọ́ mi ni pé n fi bẹ̀rẹ̀ a rí i pé lódodo ni because mo ti gbọ́ mo tẹ̀ ti rí wípé bàbá Bánjí Akíntóyè ti kọ lẹ́tà sí Mr President kí ló tún kù tá à ń retí ó ti fọ́ọ̀mù wọn dáa òyàgò yìí and afẹ́ o wọ́n kọ́ o ní agbára ọlọ́wọ́n ọba òyàgò yìí I couldn't imagine mo rí kà ní ìjẹta wípé afẹ́ <laughs> dìsẹ́ so lò. láti lọ máa import epo wọlé láti Niger Republic mo ti kọ́kọ́ rí kà last week mo ní propaganda ni nígbà tó rí wọn dàrú lọ́sọ̀ máa jẹ́ Niger lẹ́lẹ̀ látún ti máa lọ import epo. But it came to reality yesterday when I read it in one of the national newspapers. Eh? ṣáárá bíi mí nẹ̀pà máa máa import epo láti Niger lẹ́lẹ̀ Niger ṣépo tán ní gan tí ìtò wọn lò kò wá jẹ́ kó yà mí lẹ́nu ìjọ kìíní àná láìpẹ́ yìí làṣàgbọ̀n tán fi léde pé wọ́n fún wọn ní one point something billion pé kán lọ́ọ́ fi ra mọ́tò tọ́dẹ̀ bá wọn kó mọ́tò ọ̀hún wọlé tààrí ẹnìkan ló dúró tí mọ́tò yẹn dẹ̀ kọjá lọ tàdé gbáriwo lábẹ́lẹ̀ pé mọ́tò tẹ́lí yo Àbújá ló lọ from there to Nigeria mọ́tò tán sọ ni ó ló wọlé lọ ọdẹ wọlé luxurious cars mo sọ lọ́jọ́ ẹ pé luxurious cars ni kì í ṣe kì í ṣe eh, mọ́tò ìjà ogun luxurious cars ni wọ́n ọ̀dẹ deny mọ́tò yẹn ló lọ ẹ̀ bá ń fi sàǹdẹ̀ sí máu tôi ទេមកលុយ82ẹ fóun àwọn ará nìjẹ́rì lábẹ́lẹ̀ ẹ nà réèlì tí wọ́n ṣe láti nàìjíríà dé niger ní straight so nísìn wọn la tún fẹ́ máa import epo láti niger yes now ta ló fẹ́ mú wọn wọn ń ṣọlá ni èmi ò wá mọ ohun tó pa nàìjíríà àti niger papọ̀ báyìí o ìmọ̀ o ìmọ̀ relationship tó wà láàrin wa o ṣé niger fúnra rẹ̀ ṣé kò tán nílé tó wọ́n lò káàtì ẹ̀wà sọ pé wọ́n lépo lóòótọ́ ṣé kì í ṣe pé ó ti yorùbá ní ó dẹ̀yìn ìgbé ká tó fi kara wọn ẹ̀fọ́rí mu ó dòódì kí bàbá tó sọ pé dọwọ́ ọmọ òun lọ́rùn ṣé kò ti dọwọ́ ọmọ wọn lọ́rùn báyìí ṣé kò ti dọwọ́ nàìjíríà ọmọ nàìjíríà lọ́rùn báyìí a whole giant of Africa káwá gbọ́ pàlọ́ import epo láti Niger mi gbọ́ rí mi Niger gbogbo nìjẹ́rì àpapọ̀ gbogbo ọ̀ṣọ́ tó Lagos state ni tán bá tó sọ́tọ̀ Ọ̀yọ́ state kápọ̀ Ọ̀yọ́ state papọ̀ o ṣé nìjẹ́rì gbogbo nìjẹ́rì as a country sọ́tọ̀ gbogbo njẹ́mínà tó jẹ́ capital wọn ṣàbí miami àbí kí náà pè ní kápítà wọn gbogbo kápítà wọn yẹn jọ mo débẹ̀ mo gbé ṣe kápítà country yìí rè jẹ́ kí n wo náà gbogbo capital wọn pápátá ò tó Capital in the country kò tó abẹ́òkúta nìkan ní ìṣogun state tó abẹ́òkúta gbogbo ìlú yẹn àṣehò kò tọ́yọ̀ state irú àwọn yẹn máa ṣe petrol wọ́n lè refine petrol débi kó tó wọ́n lò dán wá tó wá tó máa export ẹ̀ sí nàìjíríà nàìjíríà náà máa wá fàgbà àyà á máa wá fi import ẹ̀ wọlé ó dà pé irọ́ ni mi believe But kí ni ò possible lù yìí kò sí tí ò possible now? there is nothing impossible àdúrà tèmi ṣáà ni pé news tí mo gbọ́ yìí tí mo kà síta yìí ọlọ́run á kó jẹ́ very good news ọlọ́run á jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run á jẹ́ lò bẹ́ẹ̀ ọlọ́run á jẹ́ lè ṣe bẹ́ẹ̀ by that December that is my prayer if it is true those guys came if they come to Nigeria or we'll united nations ni yóò specify So, bóyá united nations náà ti máa pronounce yorùbá nation tó wá dáhùn security council wọn ló máa wá bí wá protect region yẹn o àmọ́ mo bá rí bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ à ó wọ kágbàlùkà máa jó ni toró dá èmi lójú wípé tó bá create yorùbá nation lé ní bámu n tó ń jẹ́ fúlàní àlọ́ i am too sure torí pa àṣìjọ kọ́mọ lùbọ́ àṣìjọ wà nàìjíríà náà sì ṣe free láti máa ṣe tó ń wọ̀n fún wa nílẹ̀ wa tó náà ṣe free láti máa ṣe tó ń wọ̀n fún wa náà ṣe ń pa kúkúrú tó ń pa gúgù tó ń pa tó ń wọ̀n wọ́n pọkùnrin pobìnrin pa anybody that is killable ló kọ̀ wọ́n wọn ọ̀ràn yìí wọ́n á gbé ìtàn máa gbé mo gbọ́ story lady kan lé ní àmàṣe ah, o àfi kọ́ ló ń protect region wa yìí o nínú àwọn tí fúlàní jí gbé ni ní lady ó ní wọ́n lo drug ó ní tí wọ́n bá lo drug yẹn báyìí tí wọ́n bá kí o mọ́lẹ̀ àfi bíi pé ẹ ṣe ń bá obìnrin sùn ni láàárọ̀ ṣúlẹ̀ ni ṣúlẹ̀ mọ́jú ni kí ló fẹ́ ṣe ṣó lágbára ni kì í ṣe ilẹ̀ haúsá náà gbé lọ nílẹ̀ bàbá ẹ̀ ni o nílẹ̀ yorùbá tó bá mú ọkùnrin ó dà pé fídíò tí mo ṣe lánàá ni ni wọ́n sọ pé wọ́n jùyàn sínú ìjà lọ wọ́n gbéyàn báyìí wọ́n dẹ̀ jù sínú ìjà lọ ìjà lọ jẹ́jẹ́jẹ́jẹ́ wọn ti ẹ̀ ta sí ọtí tó tún ṣàánú ẹ̀ pé dàdí agbé ẹ̀kọ́ mbẹ́ ìyẹn ti jẹ gbogbo ara ẹ̀ bàjẹ́ ti dè lọ́wọ́ ọwọ́ mẹ́sẹ̀ mọ́yìn wọ́n ti dọ̀wọ́ ẹ̀sẹ̀ yìí báwo ni fẹ́ protector rẹ̀ sínú ìjà lọ Yorùbá nílẹ̀ Yorùbá that is what we are facing in this country ibi tó ti ń sunkún wọ́n gbé fóònù sí káwọn ẹbí ẹ lè máa gbọ́ kán lè mọ owó táwọn fẹ́ wá ó níyà ló máa fi jẹun àárọ̀ ìyá ni tọ̀sán ìyá ni talẹ́ until táwọn ẹbí ẹ̀ tó provide owó tí wọ́n sọ from fifteen million wọ́n padà gba seven million seven million tí ò ní receipt seven million tí ò lákọọ́lẹ̀ kò dẹ̀ sí tá a lè ṣe sí àwọn gọ́fìmẹ̀ntì wa ń lògbé ẹ̀ e sí ayé bí ẹni pé it is a common thing it is a normal thing ọlọ́pàá gbọ́ àwọn ọlọ́pàá ń gbọ́ ọlọ́pàá sọ fún yín ni pé ẹ má fún wọn lówó tó pọ̀ tó wá ṣe báṣìí Allah knows kí náà fẹ́ ṣe sí wọ́n ti dá wọn lọ́wọ́ kọ́ ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n ó lẹ́ṣẹ́ ní táwọn tó strike lánàá ṣe strike tá a fi wọ̀n yí yẹn ó lẹ́ṣẹ́ ní tí two hundred and kìíní kan army tó fi resign tó dé approve ẹ̀ fún wọn that is the kind of the country that we are irú gbèsè ayé tá à ń gbé nàìjíríà nìyẹn wọn á pààyàn bó ṣe wù wọn wàá jiyàn pé president mọ̀ everybody mọ̀ pé àwọn ohun tó wá tó wá bí mi inú tó tún fọ́nì jù ni pé àwọn ará bí yìí mọbi tí wọ́n wà wọ́n mọbi tí wọ́n wà Gumi tiẹ̀ sọ ń gbà kan pé kí gọ́ọ̀mẹ̀ntì lọ bẹ̀ wọ́n ni kí gọ́ọ̀mẹ̀ntì bá wọn negotiate ni kì í ṣọ̀rọ̀ àmì kì í ṣọ̀rọ̀ kankan kó lógun lọ kán lọ bẹ̀ wọ́n ni baálé yẹ ní bájú bàbá ẹni lọ Yorùbá ní bàbá náà làá ẹ̀bẹ̀ làbó òṣìkà kó lè jà ráyé gbé àwọn èèyàn aláwọn kan lẹ̀ Yorùbá ń bí àwọn ìlú kan wà tó yẹ pé wọ́n sanwó fún Fúlàní báyìí níbẹ̀rẹ̀ ọdún tó bá máa ṣoko tọ́wọ́ tọ́kọ bá dẹ̀ tó ti ń ga wọ́n á tún lọ sanwó mi fún Fúlàní nílẹ̀ Yorùbá ní o wọ́n á tún sanwó mi fún Fúlàní pé ẹjọ́ oko wa ti ń yọ sa o ẹ má kó àwọn màálù yìí lọ jẹ o ẹ dẹ̀ jẹ́ ẹ má dá wa sí o ẹ jẹ́ ká máa ráyé gbé o ẹ má dìwà gbé ẹ má pa wá o boko ọ̀hún bá tún wá yọ tán wọ́n tún wá mú ìṣàkọ́lẹ̀ lọ fáwọn baba láàfin àwọn wo àwọn fúlàní láàfin wọ́n tún wá kó ìṣàkọ́lẹ̀ torí ìṣàkọ́lẹ̀ ni látijọ́ gbogbo ẹni bá ti ń dáko ẹ̀tàn tó ti mú some percentage oko yẹn lọ fún àwọn authority kan ìṣàkọ́lẹ̀ ló ń sọ definition ìṣàkọ́lẹ̀ nìyẹn ní yorùbá Awa wá some percentage ó lè jẹ́ ipa pẹ̀rẹ̀ mẹ́ta ó lè jẹ́ apẹ̀lẹ̀ mẹ́rin wọ́n á tún wá gbé lọ fún fúlàní pé sà ntàgbìn ní ọdún ìtẹ́gbà wà láyè kágbé lágbè yìí sà ọ ire ti yín rèé o wọ́n á tún wá fi owó lé e. fúlàní náà ní ẹgbẹ́rẹ́ ẹgbẹ́rẹ́ ẹ̀yẹ ẹrú wa nílẹ̀ yorùbá á dẹ̀ wo wò lori olórí wa dẹ̀ gbọ́ wọn ò rí kankan ṣe sí ohun tó wá ń dùn èmi ó ń làwọ̀ ọ̀dọ́ tá a tún ń pé ẹ padà lọ ẹ padà lọ national assembly ẹ padà lọ di gọ́fìnà ẹ padà di president kẹ́ máa báyé wa jẹ́ níṣù inú wa ń dùn sí bí ẹ ṣe ń ṣe yẹn ẹlòmíà tún máa bá wọn dá orin a tún máa lérin a tún máa bá wọn kọrin tí inú ẹ̀ náà máa dùn ẹ dìbò fún kó wọlé ẹ dìbò fún kó wọlé o àtòríṣiríṣi orin jábàjábà at the end of the day kí ló máa ṣẹlẹ̀ wọ́n á tún gbọdún mẹ́rin míì lọ́wọ́ yìí tí wọ́n lọ tẹ́lẹ̀ wọn èdè o wọ́n á tún wá gbọdún mẹ́rin míì lọ́wọ́ yìí jẹ́jẹ́ wọ́n bá tún ti gbà wọ́n á tún bá wọ́n á tún bá yín hóná sí i àbẹ́yìn lẹ́kọrin ẹ fún kó wọlé ọlọ́run á wa o ẹ̀yin ọmọ yorùbá ẹja ẹkú ẹja kú otíléko ká máa bẹ lọ́hùn-ún kọjọ́ náà dé bá wa láyé láyé àti láyé ìdùnnú ní tí mo gbọ́ yìí inú mi dùn gan ní tí mo gbọ́ yìí ròyìn tí mo gbọ́ yìí o tí mo rí kà yìí ah kódà Rotimi Akande yẹn má dẹ̀ wọ́n náà èmi náà máa ṣe wọ́n náà láti lọ wá nọ́mbà wọn mo ṣe lè contact wọn láti US tó bá dẹ̀ yẹ pé bàbá yẹn wà náà fans mi tí wọ́n gbọ́ mi ẹ jọ sá máa appreciate sá tẹ bá lè pè mí ọ̀ọ́kẹ́ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp kí n pè yín ká jọ sọ̀rọ̀ at length kódà màá nífẹ̀ẹ́ sí láti gbé yín wórí program pàápàá àwọn ọmọ nàìjíríà àwọn ọmọ yorùbá máa nífẹ̀ẹ́ sí káàkiri ayé láti bá yín sọ̀rọ̀ láti pè yín wọlé láti bi yín léèrè àwọn ìbéèrè tí ò bá yé àwa i will appreciate it sir tó bá jẹ́ ìwò mi sáà tàbá dẹ̀rẹ̀ tó mọ̀ wọ́n ẹ bá ń share fídíò yìí fún wọn kí wọ́n kọ́sà kẹ́mi sáà ní contact wọn lọ́wọ́ ni mi lè ní kágbàlagbà pè mí 0244 but kàn mẹ́sẹ̀jì mi lórí whatsapp fóònù nọ́mbà mi ò ṣe nǹkan tó mú everybody ló mọ̀ ẹ kàn pe nọ́mbà mi tàbí kàn mẹ́sẹ̀jì mi i will surely call him immediately mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn tó bá possible tán bá sọ pé àwọn lè gbà ká gbà wọn lálejò máa gbé wọn wá sórí ètò wa yìí ọlọ́run ṣeun zoom ti wà ẹ̀ via zoom máa gbé wọn wá àájọ sọ̀rọ̀ lórí ẹ̀ bá a ṣe máa ń gbé yòó ní tèmi bẹ́ẹ̀ náà la ṣe máa gbé àwọn náà èsì ire tí wọ́n fún wa yìí news ire tí wọ́n bírèkì yìí inú mi á dùn gan-an tí a bá lè rírú ẹ̀ tá a bá lè gbọ́ dáadáa lẹ́nu wọn in full details tó bá lè go into full details fún wa although eléyìí náà ó wà well elaborated but àwọn èèyàn sì máa tún fẹ́ bi wọ́n léèrè àwọn questions míì sí débi pé ọkàn àwọn èèyàn lè fi balẹ̀ dáadáa pé sẹ́ẹ̀ no going back ni lóòótọ́ kò dẹ̀ sí nǹkan tí tó bá ti di pé national kí ló orúkọ United Nations ti pronounce ẹ̀ there is nothing Nigeria government can do about it there is nothing National Assembly can do about it there is nothing anybody lè ṣe nípa ẹ̀ kódà bàbá ètò sọ pé wọ́n ní àwọn National Security Council tó tún máa rán wa láti wá protect region wa pé wọ́n máa máa attack wa pétò nígbà tẹ̀tílẹ̀ fẹ́ lọ àwọn àdúnnù hmm, kò sí tó jọ kò sí nǹkan tó jọ tó mo dúpẹ́ inú mi dùn á mi lè sọ bí inú mi ṣe dùn tó mi lè sọ bí inú mi ṣe dùn tó lágbára ọlọ́wọ̀n ọba <laughs> a ní kábàámọ̀ mo wá ṣe ládùúrà pé lágbára ọlọ́ngbà tí ọjọ́ náà bá dé kó bá wa láyé kó bá wa láyè kó bá wa láyè dùnú kó má bàa wá nu sàárè kó má bàa lọ́gbẹ́ wọn kó má bàa wá police station kó bá wà níbi ìdùnnú torí pé àwọn ará Ìlọrin jọ kan náà sọ pé ó tó gẹ́ ó ti tó gẹ́ báyìí ìyà tó gẹ́ o tá a bá rìn ó di ká máa wẹ̀gbẹ́ tá a bá rìn lọ wájú ó di ká máa wẹ̀yìn bá a bá rìn lọ ẹ̀yìn ó di ká máa wo wájú bá a bá rìn lọ́tún ó di ká máa wò sí i wọ́n ti ẹ̀ rántí ẹ̀sà Olúbàdàn ẹ sa o ẹ kú èní ẹ má bínú o ní tó ṣẹlẹ̀ láàfin yín lénìí ara àkọ́tà ń sọ fáwọn ọba wa nìyẹn àwọn èèyàn nísìnyí wọ́n ti wọ́n ti wá ní liver ah ṣé bí yóò bá sọ párọ̀ bá fi lọ́ọ́ bá ń pa tẹ́lẹ̀ ni ẹ ṣùgbọ́n ọba tó bá ọba tó bá dúró nídùú pé àpọ́nlé ni ẹ wo tó lọ ṣẹlẹ̀ láàfin aláàfin lénìí wọ́n fi àwọn èèyàn jẹ oyè lọ́wọ́ ó dẹ̀ di nǹkan tó jẹ́ pé ìwọ̀sí ńlá níbo làwọn ọba wa wà kí ló ń ṣẹlẹ̀ sáwọn ọba wa yorùbá ní àgbà tó jàjẹwẹ̀yìn àrùgbá ìdílé mi ò sọ̀rọ̀ sí olúbàdàn o láíláí mi lè sọ̀rọ̀ sí olúbàdàn bàbá mi ni wọ́n jẹ́ àmọ́ gbogbo ọba ilẹ̀ yorùbá generally àwọn èèyàn inú wọn ò dùn inú ọmọ Yorùbá ò dùn mo fọlọ́ búra inú ọmọ Yorùbá ò dùn pé bọ́n ṣe ń pa wá ìtẹ́yìn ọba dákẹ́tẹ́ sọ̀rọ̀ ara àpẹẹrẹ ló ṣẹlẹ̀ lémi tẹ́ rí yẹn wọ́n fà wọn kan jẹ balógun wọ́n fà wọn kan jẹ baálẹ̀ wọ́n dẹ̀ ti jẹ kìíní jẹ kejì lágbà ọmọ yẹn ṣe yarí nìyẹn àmọ̀kan tó dé àmọ̀kan tó ń béèrè àmọ̀kan tó fẹ́ ṣùgbọ́n láyé ìgbà kan táwọn ọba wa jẹ́ ẹni tí yí àtàpọ̀lé pọ̀ fún gan tó jẹ́ pé kí nǹkan kan ìyà kan tó ta lọ́mọ Yorùbá wá ti dìde irú àwọn ọba bẹ́ẹ̀ ta ló jẹ́ gbójú wonú ẹkùn ta ló jẹ́ gbéná wojú ẹkùn láì ṣàwo ẹ kò sí ìwà táwọn ọmọ yẹn wù lénìí mi ò mọ tó kó wọn wá o mi dẹ̀ mọ bọ́rọ̀ ṣe jẹ́ o ìmọ̀ báwo lọ̀hún ṣe rí o ìmọ̀ igbó ni ọ̀rọ̀ tí ń bọ̀ o àmọ́ tí mo gbọ́ gbẹ́rẹ́ yẹn wípé àwọn kan lè ní gut láti lọ sáàfin aláàfin um, láti lọ sí ààfin eh, olúbàdàn láti lọ sáàfin olúbàdàn tó fi confidence lọ́bẹ̀ lọ́ọ́ dábẹ̀rú ah, ah, tí bàbá dẹ̀ wà lórí ìdúró mi ò gbọ́ rí láyé mi ìgbọ́ rí o bẹ́ẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ láti fi hàn wá pé àwọn kan wà àwọn ọmọ Yorùbá ní wọn ò dùn sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni ọba yìí dẹ̀ ṣe dákẹ́ tẹ̀ dá sí ó ń káwọ́ ọmọ Yorùbá lára àwọn tó ṣerú iṣẹ́ yẹn mi ìyẹn kọ́rẹ́jì kéèyàn ṣe níwájú ọba ọba aládé àmọ́ Hmm. ó ní bàbá ṣe pé gbá ẹ̀ òun náà láyé ó sì bá pé o kọ́lọ́run bá má ṣàṣàánú wa oníyanṣẹ́ ọlọ́kàṣẹ́ gbẹ̀yìn tẹ́ bá wa wo ètò yìí ipò yìí náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ wá dọ̀ torí tọ́lọ́run ẹ bá mi ṣí àìtó yìí ìdí tí mo fẹ́ kẹ́ ṣí ẹ̀kọ́ o ṣe rí àwọn kan ò ní gbàgbọ́ rárá wípé Yorùbá nation fẹ́ ṣẹlẹ̀ ẹ bá ṣe ẹ̀fọn tán bá wo irú níwùsì tá a já lulẹ̀ yìí ó dá mi lójú gbagba pé á eh, eh, eh, ah, mì wọ́n dé àwọn bá wò pé àwọn ará bí ibi eré bí eré ó mà rí bẹ́ẹ̀ lọ ìdí kejì mo fẹ́ kẹ́ ṣe ẹ̀ ni wípé fún àwa tá a nígbàgbọ́ sí Yorùbá nation á tún encourage wa mọ́ wípé o gbọ́ kíní ìtìrí bá ṣe rò ìdí méjì yẹn ẹ bá fi ṣe ẹ Ọlọ́run á ṣe dáadáa fún wa láyọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́. Jerusalem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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.